háà ah, ó mà ṣe o ikú dọ̀rọ̀ ikú ṣèyí tán ikú mẹ́nire lọ ó fẹni búburú kalẹ̀ ìgbà mélòó la ó lò láyé gbogbo ayé ẹ jẹ́ ká gbìyànjú tá a ká ṣe nǹkan rẹ o kò sí bí a ṣe lówó tó kò sí bí a ṣe lọ́lá tó kò sí bí a ṣe ní gbogbo àwọn nǹkan mèremère tí ó wà nínú ilé ayé yìí tó jẹ́ wípé kì í ṣe ikú la sì fi máa parí gbogbo rẹ̀ gbogbo wa la dágbádá ikú gbogbo wa la jẹ gbèsè ikú tó jẹ́ wípé a máa san ní ọjọ́ kan bàbá àgbákò ó ti ṣe bẹ́ẹ̀ ó ti san gbèsè ikú tirẹ̀ ó fi ayé lẹ̀ lénìí tí ó jẹ́ ọjọ́ Thursday ní bàbá àgbákò tí ó fi ayé lẹ̀ o ó sì tún gbìyànjú láti dé ọmọ ọdún one oh two one or two years òun ni bàbá àgbákò jẹ́ kí ó tó jáde láyé lónìí ìròyìn nípa ikú bàbá àgbákò òun là mú wá fún yín lénìí ẹ gbìyànjú láti tẹ subscribe button tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí bàbá àgbákò ó jẹ́ arákùnrin tí gbogbo wa á dàgbà sí sí lọ́wọ́ tó jẹ́ wípé arákùnrin yìí ó ti ń ṣe fíìmù Yorùbá láti ọjọ́ tó ti pẹ́ tó jẹ́ wípé àwọn fíìmù tó dùn gidi gan ni ni Bàbá Àgbákò tí ó ti kópa nínú rẹ̀ o àwọn fíìmù tó jẹ́ wípé a kò lè sọ wọ́n tán a kò lè kà wọ́n tán òun ló ti kópa nínú rẹ̀ ah! ó mà ṣe o ilẹ̀ ń jèèyàn kò sí bí ilé ayé yìí ṣe lè dùn tó a ó padà ní ọjọ́ kan ilẹ̀ àjò ní ayé jẹ́ ìrìn àjò gidi gan ọjà tún sì láyé tó jẹ́ wípé gbogbo wa àwa na nǹkan níbẹ̀ ni o àwa ra nǹkan níbẹ̀ ni o a sì máa padà lọ́jọ́ kan bàbá àgbákò ó ti padà sọ́dọ̀ olúwa olúwa wa ẹ jẹ́ ká gbìyànjú láti máa ṣe nǹkan rè ká máa gbìyànjú láti máa ṣe dáadáa ní ayé tí a wà yìí one or oh two years òní bàbá àgbákò jẹ́ kí o tó fàyè lẹ̀ lónìí a kò ní rí jù báyìí lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button ìrírí lójú gbogbo ọmọ àrí o tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.